mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá orí ayélujára mìtìtì ní òwúrọ̀ ọjọ́ àìkú ọjọ́ kọkànlá oṣù keje ọdún twenty twenty one bí wọ́n ti kéde ikú ìlú mọ̀ọ́ká akọrin ní ọlánrewájú abdulganil fasasi tí gbogbo ènìyàn mọ̀ sí san sultan bí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn ènìyàn gbogbo ti ń kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ń sọ wípé ó digbére ó dojú àlá ó tún i Joe, like, yeah. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án olùdásílẹ̀ iléeṣẹ́ Nigezie Orísun Isimbido àti Area 10 Fẹ́mi Kwame ti nawọ́ ìkíni àti ìbánidárò rẹ̀ sí ẹbí San Sultan lórí ayélujára ó sọ wípé ìgbé ayé tí San Sultan gbé jẹ́ ìgbé ayé rere tó fi àpẹẹrẹ rere lélẹ̀ ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ láti kọ irú ọ̀rọ̀ ìdágbére bẹ́ẹ̀ lórí ayélujára ó sì kí mọ̀lẹ́bí bàbá náà di dáre fàṣásí kú ara fẹ́ra kù ẹni ire tó lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ti sin òkú ìlúmọ̀ọ́ká sansotan sí New Jersey ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìlànà mùsùlùmí Farida Fasasi tí ó jẹ́ ìyàwó olóògbé náà kò pa ìbànújẹ́ náà mọ́ra rárá bó ti rọ̀ mọ́pọ́ sí òkú ọkọ rẹ̀ sansotan ó sì bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tó korò gidigidi nítorí wípé lásìkò tó yẹ kí òun àti ọkọ rẹ̀ sì máa gbádùn ara wọn ó ní kú mú un lọ àdúrà ni wípé kí olúwa kí ó tẹ̀ sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Ibrahim Chata ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa iṣẹ́ rere wòlíì TB Joshua wípé ní ìwọ̀nba àwọn ìgbà tó ń láǹfààní láti gbọ́ ìwàásù tó ń ti àwọn ìpínfúnni láti ọ̀dọ̀ wòlíì TB Joshua láì wo tẹ̀sìn tàbí tẹlẹ́yàmẹ̀yà ó dájú wípé ẹni ìwà bí Ọlọ́run ni wòlíì náà léyìí tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń jẹ́rìí sí abẹ́ ọ̀rọ̀ tí ó kọ náà wípé Ibrahim Chatta nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká àgbà ọ̀jẹ̀ oníròyìn Délé Mọ̀mọ́dù ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣàjọyọ̀ ọgbọ̀n ọdún tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ oníròyìn yìí ó sì sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ipa rere tó ń kó nínú ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi kí gbogbo àwọn ènìyàn pàápàá àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n fi ààyè àti ohun gbogbo tí wọ́n ṣe sílẹ̀ láti lo ayélujára wọn fi bá òun kí ìyàwó òun léè tó sọ wípé ẹ wò ẹ ti fi ìyẹ́kùn ìyẹ́ apá mi lọ́dọ̀ ìyàwó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká ló sì ń kí òṣèré Mercy Aigbe kú oríire ọjọ́ ìbí ogún ọdún ọmọ rẹ̀ tí ó ṣe láìpẹ́ yìí nígbà tí Mercy Aigbe fi àwòrán ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ ó wí pé a àṣé èmi náà ti bí ọmọ tó tó ogún ọdún àyà jẹ́ pé mo ti ń di àgbàlagbà nìyẹn o láwọn ènìyàn sì ń sọ wípé kí Olódùmarè kó dá ọmọ náà sí fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lúmọ̀ọ́ká òṣèré ọmọ ẹ̀dún àbọ̀nì ní ìpínlẹ̀ Ọ̀ṣun Dàmọ́lá Ọlátúnjí tí ló ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wí gbangba wípé ọmọ ẹgbẹ́ òṣèlú tampan lòun tọkàntọkàn bẹ́ẹ̀ sì ni alága pàtàkì lòun jẹ́ nínú ẹgbẹ́ Actor Guild of Nigeria wípé ó kì í ṣe ọmọdé nínú iṣẹ́ yìí rárá nítorí pé ibi tí Olódùmarè mú òun dé yìí jẹ́ ibi tí òun ń dúpẹ́ fún tóun sì gbàdúrà láti tẹ̀ síwájú sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Kingdom ti jáwé olúborí nínú ìdíje Nigeria Idol season six eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ kẹnubẹ̀pọ̀ Kingdom àti Francis ni wọ́n jọ dé ìpele tí ó kẹ́yìn nínú ìdíje eléyìí tí ó fi mú kí Kingdom gbégbá orókè tó sì jáwé olúborí nínú ìdíje náà bí ó ti jẹ ẹ̀bùn owó eléyìí tí ó tó ọgbọ̀n mílíọ̀nù náírà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV àti àwọn ohun mèremère mìíràn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ayaba orí ìtàkùn ayélujára tí a mọ̀ sí queen of the tiktok ìyẹn ìyábọ̀ òjó ti dá sí ìtakọ̀ngbọ̀n tó ń lọ lórí tiktok báyìí tí wọ́n ń pè ní ṣe nọ́mà léyìí tóun pẹ̀lú faraṣiṣẹ́ náà nílọ́lọ́ yìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ń sọ lórí ayélujára wípé kí ló dé tí ìyábọ̀ òjó kò faraṣe tiktok mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń dára wọn lóhùn lórí ayélujára wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ló fà á àmọ́ ní báyìí Ìyábọ̀ Òjó ti wá sórí ayélujára òun náà ti pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìtakọ̀ngbọ̀n ṣe nọ́mà ẹ wo díẹ̀ níbẹ̀. àní sẹ́ orí ẹ̀rẹ̀ má lọ́ máa dànù lórí mọ́ mi. kò ní jù báyìí lọ fún ajábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn